ọlọ́wọ́bà lè gọ́lá ń wípé ní àwọn nǹkan tá ma jẹ ní nǹkan èso bẹ̀ níjọ́ náà ẹba ń gbé gọ́gọ́ kí ń ká o sí èyí tọ́ ọba ti fẹ́ já nínú àwọn èso bẹ̀ ọkàn náwọ́ sí ó já náà ní ma jẹ ní fresh bẹ̀ wọ́n fa àǹfààní sí ìfẹ́ kéèyàn já nǹkan lórí igi ní fresh bẹ́ẹ̀ kó sì jẹ́ wọ́n sọ fún wa wọ́n náà lọ lè béèrè lẹ́ta ṣútọ̀ ń jẹ ilé ìtẹ̀lẹ̀ kára ti jẹ ìta mángò ni wọ́n ti já tẹ́sí sí kùnkùnkùnkùn alẹ́lẹ́ yìí ọmọ ẹja ń náà ni èyí tó mú fún wa fi yàtọ̀ síta ayé ni wípé bí tí ìwùkọ jẹun tó kò sí ìtẹ́wà àfẹ́ tìrẹ níbẹ̀ torí pé kíni ọlọ́run ti rìfọ́ọ̀mù ara wa yìí gbogbo nǹkan adùn gbogbo nǹkan adùn yẹn èyí tó wọ́n bí dàmú wa láyé yẹn ọlọ́run ti yọ kò ní sí lára mọ́ nínú àwọn kan mo sọ ń tẹ̀sí ìdí àtẹlé nínú àmì ìkà wípé mọ́ọ̀tì nínú nǹkan tí wọ́n fi sàlejò lọ́wà mọ́ọ̀tì abẹ́ẹ̀kọ́ kọ́ra mọ́ọ̀tì fún ẹni tó fi sàlejò ni kọ́ wá ara mẹ́fà fún ọ kò jùgbólẹ̀ kó mẹ́fà kó tó dìde. sẹ́wọ̀n pé nítorí súnmọ́ kódà bí tìwù kọ ọjọ́ ọmọdé tó tọ bá mu mẹ́fà àti tó súnmọ́ ni pé yọ́dà mú rẹ̀ bí kùn rẹ̀ bá gbà gan tó súnmọ́ ni pọ́ pàrà yàgbẹ́ à ń bèèlè àgbàlagbà kágbàlagbà ọdún àwò yóò rí rẹ̀ àgbàlagbà ọdún àwò kódà kágbàlagbà ọmọ méjì àti mẹ́ta yóò rí rẹ̀ mẹ́lòmí ṣe wà ó náà ara ẹ̀ ṣùgbọ́n jọta wí àwọn nǹkan gbádùn tàbí jẹ́nà ọlọ́run ti rí fọ́ọ̀mù ara wa padà pé kókò sí bí nǹkan gbádùn yẹn ti wù kó rí ara wa gbé amẹ́ríkà ọmọ wa dé tí wọn náà ihun náà wá tó ń tọ́ ẹ kó sí ọ lára kó gbé ọ ní dìgírì láti tẹpamọ́ iṣẹ́ olóore kó lè bá àríwá àwọn oore wọ̀nyí ní tí àwọn eléyìí sọ fún wa nìyẹn o

gbogbo àwọn tí olóore tí olóore àwọn tí ń kọ̀kọ̀ ọmọ wa ni ọmọ wa jáde mẹ́ wọ́lọ́gbà sí pé ẹbọ̀ bá ń wo ilé náà tó wà ń bẹ̀ ọlọ́nijọ́ náà fáwọ́ bí i ṣàtẹ̀ rọ́bíyá ó ń tọ̀ wọ́n mọ̀ wá bẹ ẹni tó bá ní sẹ́ẹ̀rẹ̀ òkè lókè ní ọmọ lọ bí sẹ́ẹ̀rẹ̀ wá bá ti dáa tó láti ga sí lálìjẹ́ náà iná òun ni dark ìsàlẹ̀ ni bẹ́ẹ̀ bá ti ilé yàtọ̀ dìtó náà ni ó sì fi jìnà sí jàlẹ̀ sí nínú náà ẹ mọ̀ pé nǹkan <laughs> yóò rí rẹ̀ ìsàlẹ̀ nínú náà wà lọ́mọ náà káwà ní ni o ọlọ́ọ̀bà lẹ́kọ̀ọ́ lá ní kútùbù àdáníyà tó àwọn nǹkan pápánu bẹ̀ àwọn nǹkan èso bẹ̀ ọwọ́ wa ó máa tó dẹ̀ndẹ̀lẹ̀ ní ó wà Mhm. bima ma fil ayyamil khaliya ọlọ́wọ́ bá lè kẹ́ ọlá ẹwà wò ní tó so gbogbo ẹ ma bẹ nínú tẹ̀mí sínú tí yín dùn sí tí ó dùn máa yín tẹ́ máa gbádùn bẹ́ẹ̀ lálìjánnà tẹ́ máa jẹ ń tọ́ bá wù sọ pé ẹ máa jẹ níbẹ̀ náà ní <laughs> ọ̀rọ̀ nìyẹn ọlọ́run wá so ìgbádùn yẹn máa ń kankan wànàbí máa àtìláfọ́n pẹ̀lú sẹ́yìn náà ṣe ṣáájú ni ó fà á o nílẹ̀ àìyá nílẹ̀ fọ́ọ̀lìyà láwọn ọjọ́ yín tẹ̀lù láyé báyìí nílásùnmọ́ ààrẹ ẹ̀ka àwọn ọjọ́ ayé tẹ̀lù tó ti kọjá yẹn àlẹ́kọ́ọ̀lìyà nìyẹn àwọn ọjọ́ ayé tó ti lò kọjá kí nìwọ náà tó bá ṣe yẹn ló fi dìsá fún fífánù rí ó ṣe tó lálìjánà kílè mi ń ṣe láyé tẹ́mi náà bí ẹ̀sẹ́tì kí wà ní jánà tó lè fi dáò ètò ga jù lálìjánà nìyẹn tẹ́tẹ́ mi lè gbé mi wọ́bẹ̀ ó làbá kan bí wòsùsù wípé iṣẹ́ ti ń bẹ lọ́wọ́ òun yìí tó lè máa béèrè ju kíṣà àlìjánà lọ ìkọ́lá àpẹẹrẹ kíṣà àlìjánà kọ́lọ́ anábì náà ní ká máa béèrè ni ó Jannatul Firdaus anábì ní ká máa béèrè òun làwọn sì ń béèrè ọlọ́run àbẹ̀ ọ́ àdìjẹ́nà Firdaus ni ó fi wá sí o àmìnìkan ọ̀ràn iṣẹ́ wa ní òkun lọ́wọ́ òun ọlọ́ọ̀bà àdìjọ́lá ń sọ fún wa yìí ọlọ́ọ̀bà àdìjọ́lá ń sọ fún wa wípé àwọn tí ó lẹ́tọ̀ọ́ sí ìgbádùn tá a sọ yìí bima aslaftum fil ayyamil khaliya pẹ̀lú gbogbo tó ń kálukú wa náà bá ṣe tá a fi ṣe palẹ̀ máàlì fìyàmọ̀ kalẹ̀ òun láàfin lẹ́tọ̀ọ́ sí gbádùn náà kí lèmi fi ń palẹ̀ mọ́ fálì fìyàmọ̀ ìwọ ìyàwó lé kí ló fi ń palẹ̀ mọ́ sí àlì fìyàmọ̀ lábẹ́ ọkọ rẹ sẹ́nu ọkọ rẹ kà ọ sọ́kọ rẹ jọ ọ́ lójú sọ́kọ rẹ pàtàkì lẹ́mìí rẹ sẹ́nu ọkọ rẹ kà ọ sọ́kọ rẹ ọ̀yẹ̀yẹ́ ju footmat inú lé yín lọ lọ́dọ̀ rẹ ọkọ̀ ẹlòmíràn wà ní footmat ilé ọjọ́ fi nù sẹ̀ ẹgbẹ́ ni lọ́dọ̀ ẹlòmíì bákan náà ọkùnrin míì náà ìyàwó rẹ̀ ọjá kankan ìyàwó rẹ̀ kò já kankan kọ́dà bàtà ẹsẹ̀ rẹ̀ ọjọ́ lójú ó pàtàkì ju ìyàwó torí pẹ́lú míì níta fi ní bàtà rẹ̀ jọ lójú kó tó jáde lé láàárọ̀ yóò pọ̀ ní ìsìbàtà tí ó wò abẹ́ẹ̀kọ́ ni kò ní fẹ́ kó lé rúkú ṣùgbọ́n ìyàwó jẹun kò jẹun ìyàwó wọ́sọkọ̀ kan tí bàtà rẹ̀ wá jọ ojú ìyàwó rẹ̀ lọ ara ṣẹ́ tí ó tẹ́ àlìjẹ́ náà tá à ń sọ lélẹ́ yìí o fún kálukú kíyàwó náà ó ṣiṣẹ́ àlìjánná látara ọkọ ẹ̀ ọkọ rẹ̀ gbọ́dọ̀ pàtàkì lẹ́ni rẹ̀ gbogbo obìnrin láyé sallallahu alayhi wa sallam ìdá tóbìnrin bá ti kí ìrun wákàtí márààrún ẹ̀ tó sì gba àwẹ̀ ọ̀ranyàn tọ́lọ́ ń ṣe lé tó sì sọ abẹ́ tí ò ṣe sìná tó wá tẹ̀ láti ọkọ rẹ̀ kò sí nǹkan kan tí ó ṣe láyé àbíkọ́kọ́ fọwọ́ sí tọ́kọ bá ti lóhùn ọ̀fọ́ sí kò sí mọ́ náà nìyẹn gbogbo ọ̀nà bá ti lè ṣàlàyé fọ́kọ tí ò bá ti rọ́kọ fi lè confuse tọ́kọ bá ti ní ẹmọ́ sí o ti kárí náà nìyẹn kò sí méjì ìyá àti tọ́kọ tọ́lọ́mìnì mi bẹ tọ́kọ bá nípa gbọ́dọ̀ sí yóò wà bẹ́ẹ̀ làwọn ìwàkiwà kan tọ́lọ́mìnì wá sọ́lọ́ sọ́bẹ̀ bẹ́ẹ̀ lẹ́ni ọ̀gbọ́n náà nìyẹn ṣùgbọ́n wọ́kọ́ ti ní ọmọ sẹ́yìn náà kò bírí àti rárá ó gbà bẹ́ẹ̀ náà nígbà wọn bẹ̀rẹ̀ pé tẹ́rí ẹ̀yin obìnrin ẹ̀ ní pọ́blẹ́mù obìnrin tó bá wá pọ́blẹ́mù ayé obìnrin sọ fún irun wákàtí mójútó ọ̀ràn òun náà ní kọ tẹ̀ láti ọkọ rẹ̀ anábì tó bá ti tẹ̀ láti ọkọ rẹ̀ anábì ní irú obìnrin bẹ́ẹ̀ níjọ́ pé ní alìkìyàmà èyí tó bá wù ní àlìjẹ́nà láti lẹ́kùn fún gbọ́wọ́ rẹ̀ kí wá ní pírọ́lẹ̀mù ta nígbà ẹ̀yin obìnrin tẹ́ẹ̀ pẹ́ẹ̀ ní pírọ́lẹ̀mù kẹta tẹ́ẹ̀ bá ti lè wa ó níbi tí wàhálà ti máa dé kódà bá àti bá ń sọ náà àwọn kan náà àwọn obìnrin èé fẹ́ràn wọn kódà mẹ́nà ọkùnrin mi náà fẹ́ràn wọn kọ́nà sáà ti fẹ́ràn wa tó bá di jọ́gbìn àrìkì àmà àbí jọ́ tí reality bá ṣẹlẹ̀ tí wọ́n náà bá padà máa tó ṣẹlẹ̀ ó padà tó mọ́ sàdúrà fàfà àtọ̀ ọkọ̀ gbọ́ lẹ́nu rẹ̀ nínú àwọn kan tí máa da lérú tóbìnrin bí máa fi obìnrin mi ń bẹ ó fẹ́ràn ọkọ ọ̀pọ̀ nípìnlẹ̀ ṣùgbọ́n ń jọ tó ti kẹ́fìn kó bẹ́ ọkọ fẹ́ fẹ́ àwọn kejì wáyé làgbákùn ti dé

èyí ò gan lọ́dà jù fún ọ fẹ́ fún ni àmọ́ obìnrin mélòó ló lè gbé obìnrin mélòó lẹ́bí ègbé gbogbo àwa obìnrin atawa ọmọ kéékèèké náà tàà tí lọ́kọ ìyẹn kọ́kọ́ máa wà wa yi òfin ọlọ́wọ́ bá ní tọkọ mi bá ṣe kò tí ò bá sì lè ìwọ ni kí wò lọ́dọ̀ lọ́dọ̀ ọkọ rẹ dépò pé ń jọ́ bá padà lọ fẹ́yàwó ògbọ́n máa ronú wípé ẹ́ sí ẹ̀fẹ́ jẹ́ tàbáì ọkùnrin mi ń bẹ tó bá fẹ́ kejì fún ara yóò máa dájú ara rẹ̀ pé sí ẹ̀fẹ́ jẹ́ tàbáì irú wà wọn ti pa lọ́wọ́ ilé tí mo fẹ́ yìí tí mo gbádùn ìyá ìdé tí ilé tí mo fẹ́ fẹ́ yìí tí mo lè gbádùn rẹ̀ bẹ́ẹ̀ ilé òun ni kóbìnrin ó ní lọ́wọ́ ẹ̀rá ànábì ní sallallahu ọmọ kékeré ni Àìṣà ìyá wa Kọ̀díjà ti dàgbàlagbà káànàbí o tó fẹ̀ ìjọ kan bí owó wá fẹ́ gbé ìyàwó Àìṣà gbogbo obìnrin náà lóbi lówó ma gbé eléyẹ sábùkù fún tàbá lówó fẹ́ gbé wọn ìfẹ́ tó wù ò gbé ànábì náà sọ́jọ́ kan gbátá níbi pé àwọn sí àwọn aṣíṣà náà ni wọ́n wá kọlu àwẹ̀ àwẹ̀ wá fọ́ ní títí ooru ànábì wa ní dákò fún mi lábọ́ kàmẹ́ o ànábì ti fi san abọ́ tẹni tó fọ́ màmá abọ́ rẹ lọ àwọn sábà rẹ̀ ah, ah. o <laughs> torí pé ọ̀rọ̀ méjì lọ́pàá pọ̀ mẹ́yẹ ẹlẹ́ẹ̀kejì ó sì fẹ́ pa sọ̀hábà náà lẹ́nu wọn pé ẹ fi ìyàwó mi sí ẹ̀yẹ o torí yàáyìn nínú ẹ̀sìn wọ́tọ́ àti wọ́n fi yà rẹ̀ ṣe yẹ̀yẹ́ àrídèmílẹ̀ mẹ́wọ̀n ọ̀rọ̀ méjèèjì òun lọ́fẹ́ jáde bẹ́ẹ̀ ṣùgbọ́n afẹ́ ká lọ mọ̀ yí pé kò sí ti tíṣe òsí níta afẹ́ mú jáde ń bẹ̀ yẹn ni wípé wọn náà lọ́dọ̀ lọ́dọ̀ ọkọ rẹ débi pé tọkọ rẹ bá fẹ́ yàwó kejì òun kọ́ máa rò báyìí pé hé bó wọ́n fẹ́ ṣe náà lè wúrú ẹ̀ ibi tí gan má rí ti ẹ̀rò má bá ti ẹ lọ kódà kọ́ máa padà wá padà yẹn ó jẹ ìwó jèrè lárọ ma ó jèrè ẹ̀ lárọ ma rẹ ibi ta ti wá lọ ń bẹ̀ ó wá ní wípé ìyàwó Aisha yóò mọ̀ wá sọ̀rọ̀ ìyàwó Khadija ẹ́ ojú àmẹ́bí yí padà káì tààdán sọ̀rọ̀ rẹ̀ Khadija ó ti kú lóòtọ́ ó sì lè járúgbó lóòtọ́ a máa tó sẹ́nu gbé sáyé ní olèsìrá kalẹ̀ kò sí máa ó ti kú o ànábì ti tó sẹ́nu ẹ̀ láàkíbù dí ẹnu rẹ̀ ẹjọ́ kó déra wọn wọ́n fẹ̀nu kàn máa láíláí irú ni nìwọ náà ní sọ́kọ rẹ̀ tó fi jẹ́ pé tẹ́nìkan bá ti ẹ̀fẹ́ máa wa náà bá kọ sí àwọn ọkọ wa láti lọ́dọ̀ nínú ara tí dáàdì jẹ́ náà ní tàǹsọ̀ yẹn o ìwọ ọkọ̀ náà ọ ń pariwo iṣẹ́ rẹ̀ owó rẹ bó ti ń lọ ń sọ́ọ̀tì iṣẹ́ kò lójútù ọ̀ gbogbo tó wù kó lè máa ṣẹlẹ̀ sí àti gbogbo ọ̀nà tó fi ń jẹ ìhàwó lọ́kọ sí ìyàwó rẹ̀ ntọ ìyàwó rẹ̀ nulẹ̀ sí ìyàwó rẹ̀ mọjọ́ tó lówó lọ́wọ́

owó èèyàn ọmọ pọ̀ sí i máa jẹ́ kí ìfẹ́ pọ̀ sí láàrin ara wa Bákaná náà ká yí owó bá ná sọ́dákọ̀ owó tá bá ná fi tọrẹ àánú owó tá ná lórí ọmọ òrukàn owó tá ná mọ́sálásí owó tá ná lè kéwú lórí àwọn èsì àwọ́ ti jẹun ó ní ládájú ìta fún ọmọ mọ́sálásí lọ èyí tá a bèèrè ń jẹ fún yàwó àti yàwó wa jẹun tó dùn tó wá sàn ogún tó wá fọwọ́ yẹ ogun bàbá ah ọlọ́run bá gbà sírí ọkọ mi ó ti gbà náà nù àṣírí ọmọ bù láíláí náà kódà bí ọ̀rẹ́ ti ṣe ṣùgbọ́n sáà sàn ogún báyìí pé ah alhamdulillah tó dúpọ́ mọ́lọ́ náà síbí wọ́n ló pèsè rẹ̀ síbí wọ́n lọ gé sábà bí ẹ̀ àdúrà ti bá ọ mọ mélòó mélòó ọkùnrin tó relé lọ́kẹ̀lẹ́ ikú ọkùnrin mi ò jẹun dáadáa ń gbòòrò yọ jẹun tó dáa lọ́kàn wá kó láti láti wálé fáwọn ìyàwó tó bá rí kán jẹ ọlọ́run ó béèrè lọ́wọ́ rẹ̀ nígbà lè fi àmọ́ ọlọ́run ó béèrè lọ́wọ́ rẹ̀ o torí ìdí eléyìí gbogbo ń ta lè fi láàlì jẹ́nà tí ó dà lè jẹ́nà òun lélẹ́yìí tọ́lọ̀ọ̀bà àlekọ̀ọ́lá ń sọ fún wa ọlọ́ọ̀bà àlekọ̀ọ́lá ò nítorí àsìkò wa ó jẹ́ ká mọ̀ pé bọ́rọ̀ àwọn kan ti já sí òun nìyẹjọ́ gbẹ̀dà lè fi yámẹ̀ àwọn aràn kéjì ọlọ́ni wà á mẹ́mẹ́rin ò tí a kìtà bá wo bí ṣe máa wà á mẹ́mẹ́rin ò tí a kìtà bá wo bí ṣe máa lè ọlọ́ni láwọn àtílà mi tí wọ́n fún mi yóò <laughs> àdìsọ́tì mi gbọ́ni wọ́n fún mi tẹ́ ẹ̀kọ́ mọ̀ mí tó wá gbòdó rárá o ọ̀gá ọ̀gá ti ní séèkì àìsẹ́ mi gbọ́ni wọ́n fún mi ibi wọn náà mọ̀ tó ṣe gbàtẹ́ ń sẹ̀ sáàmù lọ́wọ́ ọmọ bí wọ́n ti máa tẹ fóònù gbàtà àwọn ìpínlẹ̀ bá ń kàwé ibi fóònù lọ́mọ tẹ̀ ìwọ́n náà mọ̀ náà wọ́n gba àdìsọ́tì wá ní ìsọ́tì ọkọ̀ pé ìwọ́n wà fún ọ ta ni wọ́n wà fún ọ ìwọ́n náà mọ̀ ń tọ́ ọkọ̀ rìsọ́ọ̀tì rẹ náà lọ gbàjáre <laughs> ọlọ́ọ̀bà àlekọ́ lánàá àwọn kan máa sọ́njọ́ náà pé fún òun sì kúkú màá ìdíjọ́ fún òun yìí àbí kóhun sì ẹ̀mọ́ gan ẹ̀rí kóhun sì ẹ̀mọ́ rìsọ́ọ̀tì gan ọyá ju ìjọ́ fún òun yìí lọ. àwọn abótẹ́ kọ́ ló kọ síbẹ̀ o nítorí ṣe náà wọ́n kọ́ ọbẹ̀ fún ọ gbogbo èyí tí wọ́n kà kún tí wọ́n rò yí pé ó kéré níwájú ọlọ́run gbogbo ẹ̀ ni wọ́n kọ síbẹ̀ torí pé tíra yìí láyò gádìrò sọ kí rọta ń wà lákàbí rọta ní ìlà àṣọ a ìkankan ò ní kéré níwájú ọlọ́run nínú wà ìfẹ́rẹ́ àbíkẹ́kọ́ọ́lẹ̀ ìkan ò sì ní tóbi jùlọ ó wà ń bẹ̀ gbogbo ẹ̀ ni ó wà ń bẹ̀ bó bá wá rí tíra gbogbo ẹ̀ tí wọ́n kọ́ lẹ̀ ń bẹ́ẹ̀ yóò máa wá wò wípé àlẹ́ ìta ní ìlàmù tàbí tábíyá kásì fún mi tíra àgáyá ju ìtumọ̀ gbà yìí lọ ìbànújẹ́ lélẹ́yìí wà lámú ábírí máa yìí sábíyá báyà bá ń bèèrè pé ọ̀rẹ́ pé kí ló ń <laughs> ọsọ kàtìgóríkálẹ̀ ní kíni o òun náà ma fẹ́ pé ní ìtọ̀nà tó a ní mílẹ̀ tó ká ah, àgbọ̀gbọ̀dọ̀ pàdé ibi wọn láti wo script ẹ̀ tó wà mẹ́tẹ̀lẹ̀ script ẹ̀ tó wò ibi wọn láti rí tó wà mẹ́ òun lásọ lẹ́ẹ̀ka wọ́n tó gba 5 ní first test 3 ní second test ó di mẹ́ẹ̀sá àgbọ̀gbà kẹ́ni kẹ́lá

bóbi bá ti lọ́wọ́ wà mọ́sálásí ẹnìkan ọgbọ́dọ̀ fún kókó mẹ́rin wà mọ́sálásí lópin ìgbà tí kọ́dọ̀ ọkọ rẹ̀ ọgbọ́dọ̀ fún kókó wà mọ́sálásí lópin ìgbà tí kò bá ti ní máa dá wàhálà lẹ̀ wà rẹ̀ máa dá wàhálà torí ìdí eléyìí wọ́n náà mà gbogbo bí tó ti tẹ̀ lónìí gbogbo bó ṣe lọ́n ma ìwòkúwò ti wò lórí fóònù lẹ́ni bó ṣe lọ́n gbáwẹ̀ wọ́n náà ma rú ọ̀rọ̀ burúkú lọ́n gbáwẹ̀ ọmọ ẹni tẹ́ ti pláàni aburú fún lẹ́ni kó sílọ́n gbáwẹ̀ ọmọ ẹni tọ́rọ̀ rẹ ti bá ti ẹ̀gẹ́ lẹ́ni lẹ́nugbà tó tó sílọ́n gbáwẹ̀ lẹ́nugbà sílẹ̀ mẹ́yìn gbogbo ẹ̀ náà lọ́ba ń bẹ́ o tí wọ́n jama àwọn àdìsí kan mo fẹ́ kà fún wa ṣùgbọ́n ti lọ òní kọ́lọ́ nípa ọ̀rọ̀ ọjọ́ gbẹ̀dẹ̀ kìámà àwọn àdìsí mẹ́ta kan bẹ́ẹ̀

ewo leléyìí irú kú wo leléyìí ìyá àbámọ̀tì ẹ̀ wá kú gan kábi wá pàdé eléyìí èwo wá leléyìí táwọn wa parí sẹ̀mí àwọn lé lórí káwọn sì kúkú lò sẹ̀mí ayé lọ káwọn ọmọ kú kọ̀ báyá jẹ́ léyìí lọ ọlọ́ọ̀bà lẹ́kẹ́ ala ní irú ẹni bẹ́ẹ̀ nínú tí ó máa jáde ti pe ma gina ma. máàlíyà owó ta fún tọ̀n kò lè rọ́ lọ́rọ̀ kò lè gbàálẹ̀ lọ́dọ̀ mi kó pé kí àwọn ọmọ ń jọ náà. hálàtà á ọlá gbogbo àwọn ẹ̀rí tó lè wò kóhun lè kó lọ́wọ́ gbogbo àwọn ìtòrò kóhun òun níláyé nínú àwọn ẹ̀rí tó lè gbọ́kẹ̀tẹ̀ nínú àwọn tóró ipò òun lè ní tóun lè fi sẹ̀rí níwájú ọlọ́run kò ní rí nǹkan kan mú lọ́wọ́ ń jọ́nà ọlọ́run ní àlákà gbogbo ẹ̀ ti parẹ́ kò lè rí wọn kó níwájú ọlọ́run ọlọ́run sẹ́kẹ́sẹ́kẹ́ ẹjù sínú náà jẹ́ yìí kọ́ máa jóná lọ pàtìlùkú ọlọ́ni rúrẹ ni bẹ́ẹ̀ ọlọ́n tó wá sọ bí ṣéènì tí wọ́n fi dé bí ó ṣe gùn tó ọlọ́ni gúngùn ṣéènì tí wọ́n fi dé ń jọ náà yóò sì máa jẹ́ ká sọ gẹ́gẹ́ bí 70 mítà kọ́ yẹn bí seventy mítà bí ìkún pápá yìí seventy ni ó fò kú tàbá papá wọn kọ̀ọ̀kan apá kọ̀ọ̀kan wọn báyìí bí seventy ni ó fò kú fún òbí di òun nìkan níjọ náà. ọlọ́ni àwọn àmà sọ yí pé bàtìlùkù ọ̀yá ẹ máa mú wọnú náà lọ kó máa àbí ká sọ pé pàflùkú ẹmú ṣe nìyẹn ẹmú wọ inú ẹnu ẹ̀ wọ́n ní pàtàkùlù bí ń bá mi wọ́n wà kí ṣe nìyẹn bọ ẹnu ẹ̀ hey subhanallah fàtàkàrùjù mi ń dúbúrì yìí kàfílìkìlì kárùzà subhanallah subhanallah subhanallah ọlọ́run ni wọ́n wá kí ṣe nìyẹn bọ ẹnu ẹ̀ wọ́n fà jáde níbi tó ti ń yàgbẹ́ wọ́n wá fà jáde bẹ́ẹ̀ yà ẹwòyà eléyìí ka kábẹ̀rẹ̀ ọlọ́run o tọ́lọ̀ bá ń ròyìn àwọn ìyà wọ̀nyí àwọn kan ni ọmọ jẹ ìwà kan náà làwọn tí ó jẹ ọmọ hù èèyàn bíi tiwa náà màláwọn náà bóòlù àwọn òṣèwá ní jẹ́ kan náà àwọn tí ó jẹrú ọlọ́ọ̀bà àlekẹ́ ọlá ní ẹ̀hẹ́n ọlọ́run wá fẹ́ sọ ìwà wọn tí ó jẹ fún obì lẹ́kọ̀ọ́ sí yà náà ọlọ́run ní láyé wọn ò nígbàgbọ́ sọ́lọ́run ọba tó tóbi ọlọ́run ò tóbi lẹ́mi wọn ayé tóbi lẹ́mi wọn jọ ọlọ́run lọ ó sì rí náà nìyẹn ayé tóbi lẹ́mi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jọ ọlọ́run ọba lọ ẹni tọ́lọ́run bá tóbi lẹ́mi rẹ̀ nǹkan kan ò níwà lẹ́mi rẹ̀ lásìkò ẹ̀kọ́ òsìn ọlọ́run ọba kó sin náà ọba yẹn ní pàtàkì lẹ́mìí rẹ̀ bí nǹkan ká bá ti fẹ́ forí sọ tọ́lọ́run ó gbé nǹkan yẹn jùlẹ̀ fún tọ́lọ́run wọ́n lọ́wọ́ ọ̀fẹ́ ìkọ́dà ẹ̀láfẹ́ sí à bá nẹ́bì jọba wáyé lásìkò àlẹ́bì gan wá àdìmáyà tàà sí à lẹ́nu rẹ̀ lẹ́nu rẹ̀ ìsọkúsọ ni ìsọkúsọ ni oríṣiríṣi ọ̀rọ̀ ní ma jáde ní àwọn ọmọkọ́mẹ́ nígbàtí wọ́n bá ń sa burú lọ́wọ́ wà ní à àlẹ́bì gan wá àdìmáyà tàà subhanallah anábì wà gbáyà burú anábì ètò akẹ́bà burú anábì ó sọ ní pé tó ń ṣe ọ̀dá o torí ìdí eléyìí ọlọ́ni inú tí wọ́n ṣe onípẹ́lá nínú bí láìláàdì wọ́n nígbàgbọ́ sí ọlọ́run ọba tó tóbi bákanáà wà láyá ọdún alátọ́ àmìlìmìsín wọ́n èé fún aláì ní ló ń jẹ́ tẹ́ bá jẹ́ tó bá sẹ́kù fẹ́tà ánú pé wọn tí wọ́n fà láì nílọ tó bá wá rí bẹ́ẹ̀ ìdàkejì làwọn ọmọ wa mú lọ́wọ́ yẹn pé àwójì kọ́lọ́hún tóbi ẹ̀mí wa bákan kí látún ṣe jàmáà àwọn fún aláìní lóúnjẹ a máa ṣe kẹ́ni a fún àwọn aláìní lóúnjẹ ọlọ́ni falẹ́ ọlọ́ni lẹ́ni tẹ́ẹ̀mọ̀ yí pé bí bá lè jẹ́ kí bẹ́ẹ̀ jẹ́ kí díẹ̀ kò ní ayò kánjọ́ náà tí ó gbà lẹ̀ kò sì ní sóúnjẹ ẹ̀ka tí ó jẹ́ ń jọ náà àyàfi igi ẹlẹ́gùn igi ẹlẹ́gùn ní ọmọ jẹ oúnjẹ tí ọmọ jẹ nínú náà láyà kúrò ilẹ̀ ọlọ́run ló ń jẹ ìyá àtọ́jú rẹ̀ kalẹ̀ fáwọn kan àwọn ẹnìkan tí wọ́n jẹ́ kíni tí wọ́n já láti ṣe àwọn oníṣẹ̀ǹṣe náà aláṣìṣe làwọn náà ẹni kò ní jẹ irú oúnjẹ yìí àyàfi sábà jẹ́ aláṣìṣe ẹ̀dá òun lẹni tó kọtọ lọ́wọ́ ọba láyé jàmá mùsùlùmí bàbá ti ẹ̀gbọ́n kankan nípa ọjọ́ gbọdọ̀ kìí àmà ẹnu àwọn ilé ìtọ́lọ́wọ́ ọba àlekẹ́ ọlá kọ tó sọ fún wa yìí náà yẹ kó tó wa o pẹ̀lú ògbọ́ ọlọ́wọ́ bá ti sọ insha Allah ta'ala àwọn àdísì mẹ́tẹ̀ẹ̀ta yìí a máa kà á ní ọjọ́ mẹ́jọ abẹ́rẹ́ ọ̀bàtà lánàá àmẹ́ kọ́lọ̀ kó jáde ojú mẹ́jọ náà lọ ilé ìta sọ lénìí kọ́lọ̀ kó jẹ́ kó léwa kún níbẹ̀rù ọlọ́run ọba wa lọ́kùnrin wa lóbìnrin wa sallallahu ala nabiyyina Muhammad àti wàjídùn fàlà tẹ́kẹsàlùn àti wàjídùn fàlà tẹ́dìlàmù wa antum ila rabbikum turja'un وأنتم إلى ربكم تقلبون أطيعوا وجيد فلا تتسلوا أطيعوا وجيد فلا تظلموا وأنتم إلى ربكم ترجعون وأنتم إلى ربكم تقلبون أتلي تلوى ما سابسي أتلي تلوى ما سرجما torí pé ọ̀dọ̀ lọ́hún lẹ ó padà sí torí pé ọ̀dọ̀ lọ́hún la ó fàbọ̀ sí. ẹ tẹ̀lé tòlúwa ẹ máa ṣàbò sí ẹ tẹ̀lé tòlúwa ẹ máa ṣòro júmá torí pé ọ̀dọ̀ lọ́hún la ó padà sí torí pé ọ̀dọ̀ lọ́hún la ó fàbọ̀ sí. وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم ان شاء الله تعالى اغبا كويشن بي ميجي سيري تو ياتو كو نعم السلام عليكم ورحمه الله وبركاته